الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصال لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلل عقدة من لساني يفقه قولي سيف الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم مريها أبابا تكو أو مريه ناظم ليش أقوم بهون واني ليا قوى أظن ليا قوى يجي بكانان ní àpá ọ̀nà wa ni kò sí ìyẹn pẹ́tẹ́pẹ́ sódò gbòòrò nílé pẹ̀lúṣẹ́rẹ́ fóònù wa ni ihu nu dìbí ẹ̀wọ̀n ọ̀rùn kọ́lá kórè ọmọ ìyá mi ọ̀dọ́ náà mo rí ìhòòṣẹ́ lèlù ọ̀nà jẹ́ òsò gbòòrò ọ̀dọ́ náà mo rí ìhòòrù ẹ̀yàn náà ṣó lè máa mi ọmọlẹ́ ọ̀nà olóòtú ohìá tó yọrí ha isa na mẹ́hàhì iná kaka nílé tí isa na kaka mọ́ mẹ́hàhì ha nọ muhammad sallallahu alaihi wasallam ozi ní ọ̀sẹ̀ kọ́mọ̀ pt ọmọlẹ́ ọ̀nà ọ̀nà ọmọ kan ní kawai in min ummatin illa khala fi ha nazir omori ka nyira bo enyira bo ono na omori ha ọtọ ntuhi kọnọ kọwanọ muhammad awazi kabul kurabi ọmọ kan ní ka ọmọ ọka ina tawara atawara no bi ọnidọbọ na ahi old testament ẹ̀rẹ̀ náà nira àjúwọ́ wọn máa kà lẹ́wà rí ọ̀fẹ̀fẹ̀rẹ̀ àbíkọ́ ọmọ ọkìdí súnfì ibrahim iní tẹ́kẹ̀ nínú mú ríkẹ́ tẹ́ níbi ibrahim alkhalil alayhi salatu wasalam ọgbọ́n náà ni tọ́ ìdọ̀ kàwé omori yìí ọmọ mẹ́ bàbá àkàkà yabna adam ma ansọ́tani خلقتك ولم تكن شيئا وجعلتك بشرا سويا يا ابن آدم ما هي جانب آدم أمري أكرين ما أنصلتني وانا بابا كم دفع وانا بابا كم ذا خلقتك ولم تك شيئا ما منعو اين صمد منعو وجعلتك بشرا سويا نمي تونا وكوا ظلاني نمي ميو بيبن خلقتك من سلالة من طين فجعلتك نطفة في قرار مكين ثم خلقت النطفة علاقة فخلقت العلاقة مضغة فخلقت المضغة عظاما فكسونا العظام لاما ثم انشأتك خلقا آخر ọmọrí ẹ̀bẹ̀rẹ̀ lẹ́rin bẹ̀rẹ̀ adam àkàrẹ̀ ẹ̀ ọmọrí àkàkà ẹ̀ máa tó náà ò ní ṣùlá ọlọ́pìn mi fíìn kó àyẹ́rà nílẹ̀ àkàwárẹ̀ tọ̀nù hó ráhà ní hó ní sọ́nyẹ́rẹ́ àkísọ́mọ́ bọ́dẹ̀ tọ̀nù hó sàn kí ezi tó náà náà adama فجعلتك نطفة في قرار مكين أمري أكاي دانو مجوزي أيسو أي جوزي منا أكاي أنا ميويني نمو تيمي إيزونيوزي bí ẹni náà wọn náà ní dọ́ọ̀dọ́ ya dọ́ọ̀dọ́ wọ́n rọ́tọ̀ فخلطت العلقة مضغة فخلطت المضغة عظاما فكسونا العظام لاما أمريكا إجنا ونوني lọ́nà bàbá bàrá tí ní anyọ̀rọ̀ sam umẹ̀bọ́ yìí ní yóò ní ojú ọ̀ yóò ní ọ̀ anyọ̀rọ̀ sam ọ̀nà lọ́nà bàárẹ̀ ma tí ní uye gangun uye gangun ọ̀nà lọ́nà ọmọdé lọ́nà bàrá tí ní tókòlù ẹtụkwa na n'ido na ọmụrụ ido na-agụ ya ekwe enwụn tụmma nche atụka kọlkan ahọr ọmụrụ ka ọbụla mmanụ ịdọ ndị ma na ba ọhụrụ na si mụ na saa lọtụ ntọmụrụ imi ya dị na adam ọmụrụ ya ha eje n'ebe adam a hali ya tẹbiru alaala ni ka bayiri ọmụrụ ikisa mmanụ kaba a báyìí àdájọ kata ma maa ni mẹ ọsá ọdọ na ọmụrụ ihu ثم خففت ثقلك على أمك حتى لا تتبرم بك ولا تتأبى ọmọ yìí kàbí rẹ̀ mọ́nà yìí ìmọ̀ ẹ̀bọ́ yìí ní rẹ̀ kọ́nyà lónìí mẹ́yì káyà hẹ́rẹ̀ tí ní rẹ̀ kọ́nyà rà tí ní rẹ̀ kọ́nyà yìí ó bí ọ̀nyà rà mẹ́yì ní rẹ̀ ká ní àfọ́bẹ̀ ń وإلى الجواري أن تفرقي فاتسعت الأموال من بعد ذيقها وتفرقت الجواري من بعد تشبكها أمري كابر منوي دوني تتويا أنينين إن أبو إني ركون يرى أنياي إني إجاي onomori domi tutu yɔ ɛnyini nani ɛni tɛsi kɛwura ká ɛyɛ وإلى الجوارح أن تفرقي لن تطيع أجمع جمو كأجمع جمو كنه يمو سنة تتعيون لي فاتسعت الأمعاء من بعد ضيقها yẹni ní dọ́gba náà dọ́gba ní wọn bẹ́ẹ̀ ká dọ́gba ní wọn ọ̀gá bẹ́ẹ̀ mọ́ náà di péré hù wọ́tọ̀fọ́n rọ̀ kọ́tìl jẹ̀wárí hù mẹ́mbà ene ni sima da wuje thumma awhaytu ila al-malaki al-muwakkal bil arham an yukhrijaka min batni ummika omori ko abre mono e do ni tutu hi malaika omo ni si je po ijonyozi omo ni si je pi onyozi ko to je na ho ne re o e ja wa ma omo na rishatin min malaika no naane de ka yɛ asisi konya ba ima ba ka no ɔno ase to gye ne ho ne rekɔnya ho ɛbɛ abɔ hɔ ɛbɔ nye wɔ bɔ hɔ na mozi enwe nwɔrɔ nígbà bá bá yọ yẹ kí wọn wà hànà òzò náà wà hànà bá bá kàkà kà yẹ ojú òjò náà wọn bá para mi. sọ́tọ̀lá tó ń tẹ̀ kọ́lùkùn ìfún lẹ́yìn sọ̀lẹ́kà ìyàkọ̀tọ̀ wọ̀lá ń dẹ́rẹ́sọ̀ ìyàfọ̀ hàn ó mọ̀ ní ìkìjọ́ kàn ní iṣu afọ ọma eweja ni bi adama omori oko na oka na izu do na ere ka ye halkun do ifun ona mu na oka awu ne ne kaka ye okumi ona okumi obi no lesa laka sinu ya kotawo wanya anyi anyi ona nyawo si ya sa wala adere sun ya fa ha fahamu wanya anyi ha ona nyawo se pesa do ato do ate kwa isa no are do abamune فنمرين أنا واستغلطت لك في صدر أمك إرقا يدر لبنا باردا في الصيف وحارا في الشتاء أقول لك إيه دوني ضمنك أذي أذي إليه نراتونيا دوني ضمنك إيه أني نونو سا أجل ناني بأيه نونو ميكو نونو أنا أجل نونو بأطراه ubiduwe egwu eh, eh, oh, a dọna ọmọdé mi nọ n'ọka yìí ọ̀bọ ihu nẹ́nẹ̀ inú mọ̀ ọ̀hàhì náà ọ̀bọ̀ ìwúra inú mọ̀ fọ́yò inú mọ̀ ẹ̀bẹ̀fọ̀ inú mi ètò ihu nẹ́nẹ̀ ọmọdé wọ́n sọ̀kọ̀lọ́tù lẹ́kẹ̀ mi ń bẹ́ mi wọ́dà mi ọmọdé ọmọ ọ̀fọ́ ọmọ kẹta ní anya ẹ ọ tó ha òṣèlú mi yìí sọ mi ilé ẹ̀ka mẹ́rin náà yà náà anya ìzọ ọ̀nà ọkùnrin ọ̀nà tọ́ kẹtọ́ bà àtànyẹ kányọ̀ lọ́nà ọ̀bọ̀ ọmọdé fi qalbi walidika rahmata wa fi qalbi ummika tahannun omori tabira mono doni nayambao iwija ni adama ayambao doni shoti nayabao na mao atahannun arega yamba sama tahannun ana banyu katare ni rahman doni resa yamba na katenu doni newu ni onye ayanyao ana mao fahuma yakidani alayka wajhadat

ana fa'altu dhalika bika omori okay e, ma mo no rere o la li shay'in sahalta bihi minni oh ever you so wanna be do qualify kana man se mo ama you so be e bi ka e e ho kama bo me ka o de me ka o no

أطعمتك فاكهة الصيف في أوانها وفاكهة الشتاء في أوانها أقول لك إذا آدم إذا نبرا وري ناني جمري ناني لوري نانيوها lọ́nà orí àṣẹ oore ni ìkòkò tí inú mọ̀ ààrẹ inú manáwà kàmáṣẹ́ ọ̀rẹ́ ọ̀rìkòkò tí inú mọ̀ gùn inú manáwà kàmáṣẹ́ ọ̀rẹ́ ní فلما أنا عرفت أني ربك أصيتني إذا أه، إيه لبعد ما إجو إيه مرا هيك إيه ما هو مريها أدو عرني ذي أدو فدعوني فإني قريب مجيب واستغفرني فإني غفور رحيم fọ́dọ̀ ní orí ẹni tí adama tamugbó oboríkàtí tamugbó tọ́ntẹ́kawà àríyámi tamugbó hími fẹ́yìn ní kọrí ìmùmújí kọmọ́bọ̀rí ọmọbọ̀rí ọmọ ọgbọ̀n rẹ̀ wọ́ omi tó yọ̀ lọ́nà àtọ́ni wọ́n tọ̀dù sírí ní wọ́n pọ̀ ìjẹ́ ilé kamẹ̀rẹ̀ fẹ́yìn ní ìrọ̀fúrù rọ̀yí kọmọ́bọ̀rí ọmọ jẹ́ nínú mẹ́rin ẹ̀yẹ̀ kan lọ́nà ẹ̀mọ́ ọmọ mẹ́rin ẹ̀yẹ̀ múlẹ̀ ọmọ jẹ́ آمين يا أيها الإنسان ما غرك بربك الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان أمري أهيا

abọ́mọdé nà mẹ́ tìmtìm fi ayé sọ́wọ́ ti máa ṣe kàbàk ẹni ẹ̀yà ní zọ́ mọ̀rí èyí aná ẹ̀yà ní zọ́ mọ̀rí èyí náà tẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹni yọ́n ṣe fọ́ ọmọdé ọ̀rẹ́ ẹni yọ́n mẹ́ ẹ̀sìn náà tẹ̀rẹ̀ òrọ̀ náà mẹ́ ẹ̀sìn náà tẹ̀rẹ̀ ọ̀kawọ́ ó nà wọ̀ ọ̀kawọ́ náà òrọ̀ àwọn ẹ̀yìn sọ ni mọ̀ mọ̀rí yọ ọba ẹ̀kọ́ náà bọ̀yí sí túnmọ̀ wà ọ̀nàṣù tó jẹ́ níbi adama náà tí ayé sọ́rọ̀tín máa ṣáàkàrà ọmọdé ọ̀kà yìí alọ́nàjẹ́ aláhò àìnáyìní alọ́nàjẹ́ aláhò àìnáyìní wọlé sáánà wọ́ṣẹ́fàtàyìn alọ́nàjẹ́ aláhò àìnáyìní

amẹ́bọ̀ rọwọ́nú kátàrù inú lórí omori yẹ́tò ọba ẹwọ̀n nínú kátàrù inú lórí omori yẹ́tò ẹ̀ẹ́ ààyún lẹ́yìn ní kàkà ẹ̀kọ́ mihú lọ́rọ̀dẹ̀ lọ́tí tó mọ̀rí ní off

omori mai zoi arahim amma ya wa ya bụ no eto na no akumi ọwọ́ àárẹ̀ àtìgòrí ya mọ̀rí ní mẹ́ọ̀n omi tó ọ na kíkàtẹ̀ ń na náà ara ahìm láti ebe ara ahìm na ó ọkùnmi ìjúwà tó ní pọ̀ ó nànà bọ̀ inú nínú mọ̀rí ya kara isi gbere ihe n'obodo ime ikonyere kene imi gbere ya anyị anyị so iwe na herod cells then cone cells apology to biologist li na-ejide na speaker apology to you ekere eri ya ma ọrịa asalatu ọ̀tọ́ omori nìyí rọ́pẹ̀ sọmọ ní ìgòrí ìkònyára rọ́pẹ̀ sọmọ ìfẹ́lẹ̀ sẹ́ẹ̀sì níbìrà rọ́pẹ̀ àjájọ ọmọ ànìdì sẹ́ẹ̀sì sọmọ ní àkà anábi kọ́ntàs lè ka amin mean ọ̀pọ̀ nọ̀bì ẹ́ sínú ọ̀hìn sẹ́ẹ̀ níbìrà asalatu ọ̀tọ́ omori million naira ọ̀ní ní 125 million ìgòrí ìkòyára kẹni ní ìgòrí ẹ̀ rod cells cells fún ẹni làjájẹ́ anabọ́bí cone cells lọ́nà ní ní 6 million ìgòrí ìkòyára wọ́n slọ́tí ohun tó mọ̀rí ilẹ̀ àmọ́ anabọ́bí cone cells sáà ní ọ̀nà mọ̀rí mẹ̀ka ẹ̀ orúndé tó rí tẹ́wọ̀n ọ̀nà ọmọrí mẹ̀ká òdú dí ẹtùwé ìtẹ́un bí i ní túwé ọ̀nà ní èrú rẹ̀ tẹ̀ lè kí ọmọ ọmọ rẹ̀ yọ̀n lára ẹ̀yẹ wọ́n fi túwé ọlọ́run dọ̀tẹ̀wọ̀n àyẹ̀ wọ́n pọ̀lọ́ yìí ní túwé onígbòrí irú dọ̀tẹ̀wọ̀n anábì kọ́ńkẹ̀sì iná láti ọ̀tọ́ ọmọrí nìyí àmọ́ ìyàwó yàwó ọ̀nà ìgòrè ọ̀nà ní èsì rẹ̀ ìdí àṣọ nípa ọmọ ọ̀sá inú náà mọ̀rí ìgòrí àwọn ọkùnmí ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ ọ̀sọ̀tí tó mọ̀rí ní ni ìgòrí àwọn ọkùnmí ẹ̀tẹ̀ẹ̀tẹ̀rẹ̀ inú mẹ́nà yí kòkòrò pé kì gòrí àwọn ọ̀bùrú ya ọ̀bùrú gòrí àwọn gòrí àwọn ya yìí nà bí gòrí àwọn ọ̀bùrú ìgòrí àmọ́ ìgòrò ìkòkòrò ní ẹ̀rọ ọ̀rọ̀ telescopic eye on office wọ́n kì telescope bí instrument ọ̀nyẹ́rọ̀ ló ràá sọ ọ̀rọ̀ àyíṣùwẹ̀ ẹ̀rọ ẹ̀tẹ̀rẹ̀ àgbọ̀kọ́rà yínyìnyìnyìn ẹ̀ àdúgbò máa ìdíṣẹ́bí sọ́bẹ̀ ẹ̀nà ìkùkúrí ní ìkùkúrí ní mẹ́rin ẹ̀rù rẹ̀ lè dọ́kọ̀ náà scientist ni lè lọ́sí telescope pé lè bá kàwé ẹ̀nẹ̀zúrọ̀ kùkúrí ní wíwí ẹ̀nẹ̀ ẹ̀yọ́ ń ṣe telescope ọmọ náà kòkòrò ìgòrí àwọn telescope yẹn wọn ọmọ mi kòkò ah, oh, náà wọ́n yà áhàhó ẹ̀bẹ̀ẹ̀bá lóbi kàní sọ́nù lè chain oógé na sọ́nà ọ̀yínákà kanáàbí ọ̀yínákà kanáàbí kí náà yẹ́ tẹ̀tọ́ ma ní iná kanáàbí kòkò rèèrè náà yẹ́ na na. salatu yanto muri ni kinya salatu yanto muri ni ọgbẹ́rẹ́ mọ́nà ọ̀rẹ́ kòkòrò lóòrẹ́ta inera hùn umenta lóní lóòrẹ́ta inera hùn inomina ogbugu abọ́ lóòrẹ́ta inera ìkùkùrù umanta ha bụ ụfọdụ anan anyị nọ n'ike anan abụọ ma niile na ọgbọ batụrụ ụzọ anyị ọ ya enyi ole ihe tụọ ahụ ma ka awa anyị abụọ mere ya ahụ ndị wee nye ịnị ịnị etu ọ dịrị ahụ ewu duwe wee achọrọ wee wee ahụ wee sọ machine opipi do ehura on why ni moto wa ho moto do ehura on si moto to de kaka wa ni loko je ni ra ho da si moto wa nyara aya ko kaka e akwa ni moto wuro le e onya wa nya dan paso odare onya e ya e ya na ya be enyi sa onya je wona wete wuro to ni wa ni loko ja da si moto wa nyara odo mori e ha mehe ini bridge we kwetu bridge meme

òtọ́ ní ndị níbi adámasó rẹ̀ ọ̀fún oh, mi ẹ̀tẹ̀tẹ̀ rí bí ẹ̀ṣọ́ díṣọ́ ni díṣọ́ náà pọ̀ òtọ́ àrẹ̀gà ẹ̀kọ́ tánà ọ̀nyí gbàgbà ọ̀nyí òtánà àrẹ̀gà ẹ̀wọ̀n ní ìyìrà ìsìlọ́tì ojú ọmọ ẹ̀rẹ́ náà náà bá ti ọ̀dà kẹrì

daniel na náà rọ̀ kọ̀rẹ́ lè bá àfọ́là mú pa ọ̀ arẹ́gbẹ́ náà ìgbà àyàwó lọ́tún tó mọ̀rí nìyí ìrọ̀lá àrígbó mèrè tẹ̀ àrígà ó mè hìrà wọ́ ó mèrè tẹ̀ ó rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ó rẹ̀ pé òre gbé hìrà náà ní láàrín lọ́nà wọ́ta àkọ́wẹ́ ọmọ náà ká ní èrè àkọ́wọ́ náà ilé wọn náà ó sì létù àájúkú létù àwọ̀wọ̀ àwọ̀chí ó ń kún ka apába bọ́bọ̀ àwọn ẹbẹ̀rẹ̀ máa bọ̀ ọdún bá náà bọ́ àwọn ẹbẹ̀rẹ̀ máa na àbísọ́sọ́ ní ọ́

sọ́nà kàyí dọ́wà bẹ̀ ọmọ mẹ́rẹ́ mẹ́ gúrú sọ́nà ọba ọ̀yẹ́ dọ́yẹ é sọ́nà lè hìrá náà ó lù kiri sọ́nà wọ́n náà mú láàrín ó ní ìdẹ́tọ́ rẹ̀ ó ní ìdẹ́tọ́ tùpàdà àtàwọ̀rọ̀ láti na. mọ̀rí سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى سبح اسم ربك الأعلى منني يوم ومولي ملائكك ونبضا باك سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى الذي خلق فسوى الذي خلق فسوى والذي قدر فهدى أمرينا أما شاهدنا بسافة من دو شوذي الوزراني دو سيو الوزران وقال مني صلاة يوم مريني لا إله إلا الله الذي أعطى كل شيء خلقه ثم هدى الذي

amma abu dị bibi ni ọ̀rọ̀ orúkú náà mọ̀rí ẹni kàkà ẹni kata húnọ́bà ẹni kata húnọ́bà ẹ̀wọ̀n na bá mi ní islam wọ́n á máa mi ka ọ̀ká tó ní ìhìnè ìhìnè onúkọ̀nsányé ọ̀rọ̀ ọ̀nà ìhìnè onúkọ̀nsánú ọ̀nùwẹ̀ẹ́ lè túdó ukatamanye wenyo lati onto muri inono kwanza onye nwuche mi se ne kakaye ora ta hu no mota upohure he ewa pora ti na ora ta na upohure he 25 times eh inono onye ma.

ọ̀rata ẹ̀hún 80 kg ya bụ ka kí àdísáná rẹ̀ ìrata àǹkì 80 kg ọ̀bọ̀nà bụ rẹ̀ ìrata 80 kg yàbọ̀ ka kàhẹ̀ ojú chema eh, ọ̀bọ̀nà rata ẹ̀hún rẹ̀ jẹ́ ẹ̀sí cement ẹ̀hún eh, rata nke 50 kg ozu chemi cement agúkì cement ọ̀rẹ́ ni 50 kg lọ́tọ̀ tó mú ní àmọ́ ọ̀bọ̀nà rata bẹ́ẹ̀ ta ìrere ẹ̀họ́ fi 80 kg ọrún tẹ́mi sánà ní ní 80 times 25 that's 2,000 ọmọ náà 2,000 kg ọrún tẹ́mà ẹ̀mẹ́bọ̀ mi this mean ti aláì ní 2,000 kg àwọ̀ ẹ́ ẹ̀ fọ́fì fọ́fì Cement fọ́fì bẹ́ẹ̀ this simint ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ma na ma slọ́tún tó mọ̀rí nìní slọ́tún tó mọ̀rí nìní isa na rata òpòrú rẹ̀ ọ̀hẹ́ nǹkan dìmẹ̀ rata ọdún tẹ́mà ọdún tẹ́mà slọ́tún tó mọ̀rí nìní àbá mẹ́rẹ́ ọkàtà náà wànyé ìròyìn sùúrù tó lọ tó iṣẹ́ ní ìtọ́ ọ̀rin ẹ̀kọ̀rọ̀ lọ́yà ọ̀mẹ̀mẹ̀ yà ọ ọ̀mẹ̀mẹ̀ ńlọ́ra jòzí ọ̀mẹ̀mẹ̀ húnẹ̀nẹ̀ òkókò ọ̀rọ̀ lọ́yà ọkàtà náà wànyé ọ̀yìn sùúrù túrí mẹ́wọn náà ọ àmì mímẹ́ àmì na

lọ́tí tó wọ́n rí nìrí ni ẹ̀rọ àkùnyọ́ ọ̀rọ̀ lẹ́rẹ̀ nínú kàtà àkàkọ́ nínú kàtà rẹ̀ inú náà mórí yìí ẹ̀rọ yẹn ọ̀rọ̀ rẹ̀ kìí nínú inú náà yìí tó náà ọdún wọn sanwó ẹ̀ẹ́dẹ̀kú ìtse láàkàkà ọ̀la àsáré dáṣóhù ẹ̀kú ìtse àmì dọ̀ọ̀pangara mi òórì sáré náà òórì ewu déètù ọ̀bàbílẹ̀ mẹ́kú ìtse lọ́tún tó mọ̀rí nìyí. a ń kọ́ mẹ́rọ mú dọ̀ ẹ̀tọ́ wọn bá bá bá ina aka ne nne ntuka yi a ah, anyị nso pọ na ọmụrụ ife n'aka eto nwụrụ ayọ eto nwụrụ na ya ero da ọtọ hụ igwe mont ije tọ nwụrụ na ọbịa tụrụ na obi hụrụ rede ma re ma vini lafiya ne ni da enyi se kanyọ lọtọ ntọ ọmụrụ yi ịra nkụmi ọrụ dọọ onye ikwe nwụ dọọ mmọsị ọrụ many weeks òwe ìyìn àpọ̀ lóòrí ihu náà ló dán for weeks yọ̀fẹ́ wò ẹkùnkùn ẹkùn ìmà kan ẹkùnkùn ẹkùn ọ̀rọ̀ ọ̀fẹ́ náà dán ọ̀fẹ́ wò áǹkì ọmọ ntẹ̀lẹ̀ ló dún wọ́fẹ́ wò yọ̀fẹ́ ẹ̀yẹ̀ẹ̀yẹ̀ hàn àbáyọ́ níbi dé kárí á ní ìsọ́m slọ́tún tó mọ̀rí ìlú àbáyọ́ níbi dé kárí á ní ìsọ́m àbáyọ́ ní wọ́n tètè ìsọ́mà nílé ràyọ́ nyara ọ̀rẹ́ fẹ́ yẹn wàhálà yọ alankabut àbáyọ́ lọ́nà àbọ̀ bẹ̀rẹ̀ lọ nílé ọ̀dà ó kásá ní sọ́mọ́ ọ̀sẹ̀ ma ọ̀márí má bàrí má iná wọn ọ̀rọ̀ ọkùnrin náà sẹlẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀wù ọ tẹ ọ̀rẹ́ tukú tẹ ẹni tẹ ẹ̀sẹ́ni kẹ́nẹ́ àmàbà kàkà onígè gbọ́rọ̀ ọ̀nà dára ìka ìkọ kúkúrú onígè gánà ọ̀mẹ̀bà lọ onígè gbọ́rọ̀ ẹ̀rọ pẹ́ẹ́lí salatu yanto muri ne tinye salatu yanto muri ne esa ndo babya bika oba kugina ne aba de visa ni unyi ya omutano na oba do yaran don wata yaran ina aka ne ku nyum nyum

rere ikwedo ka sabuli ẹ̀tọ́mí ẹ̀nẹ́yìnrẹ́ ìkùkùrú mi ọlọ́kùn ẹgbẹ́ a à ẹ̀nẹ́yìn náà sẹ́yọ̀ rẹ̀ adé ní kùkùrú mi dájọ́ omi náà ọlọ́kùnjẹ̀ mi ẹ̀nẹ́yìn ọkọ̀ kọ́nà àgbẹ́ ìrẹ́ ha bẹ́ sabuli ẹ̀tọ́mí èsì iná sọ sọ́kẹ́ afẹ́ na

wọ́n àbìlẹ̀ fẹ́ máa pẹ́sẹ̀ ní ìrẹ́nà kí wọ́n jẹ́ níbi adama yọ́rọ̀ wọ́n wọ́n lu èyí mọ̀ mọ̀rí ẹ̀ lu èyí mọ̀rí ẹ̀ tó múrí ẹ̀ wọ́n tẹ̀tẹ̀ wọ́n rẹ̀ yà hàn gbogbo múrí ọ̀nà wọ́ta yìí ọkà ayé mìíràn ọ̀n jòzí kí ẹ̀pẹ́rẹ́ sọ̀ lérò yọ̀nà ọ̀nà ọ̀sìn yìí ìrẹ̀yìn ọ̀nà ọ̀sìn dúbọ́ yìí ìrẹ̀yìn tó sá ọ̀rọ̀ òun inú náà ló múrí àkàlẹ̀ kàyè wọ́n lọ́kọ́ وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ولقد كرمنا بني ادم ومريكنا بني جانب ادم وحملناهم في البر والبحر دم مواكن نازوزوسه إذا يني أو إذا يني ورزقناهم من الطيبات ما أمري ميزي وحقون سنور نور وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أمري أكي أنا بس أنيوزا lọ́dún sí ìtọ́kẹ́ bẹ̀ẹ̀bá با. tó báyìí ìhú ní ọwọ́rùn inú nínú ọmọ orí ẹ̀tọ́nù rírí ẹ̀pẹ̀rẹ̀ sọ́nà

ụmụ mamori ma na imese ni nọ kukuri mi na na ma ọta ni ma ayo si lo peju e so mi ori ni eh oro ro ni aji so mori ni me abuba ni no no uwa ro buli eta mo ni ra ese kare yi no omori فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين أمر يا كاي أني فاهم أوهي الأمر هيو inú pọ́bì kẹ. àyẹ̀yẹ̀ ọgbọ́n bàbá sọ̀rọ̀ má bà ó dọ̀tà ń fà má fọ ọkọ̀ ha. inú pọ́bì amọ̀rí olùṣọ́ péjú ònyẹ́rọ̀ yẹ tẹ àpéjú ẹ̀ má bà ó dọ̀tà ọ̀nà sí ọ̀pàrẹ̀ ọ̀pàrẹ̀ ilé ìhìrẹ̀ àwọ̀ ọ̀nà rẹ̀ àwọ̀ lọ́nà àkóso ọ̀nà sí má péjú ẹ̀ fà má fọ ọkọ̀ ha. iṣẹ́ فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم أولي كويرا نما دو dan ni ye kaye osan bi re re la ana ku nuwo mori re wa ammal ladina kafaru fa yaquluna ma ma arada allah bi hadha masala ori o ka we re ni ni ka ka jandu ko la ni kafiri ni ni den na

ẹnẹmọ́nà kàmáwàlà ọwọ́ wa na ẹ̀tọ́ mọ́ máa náà na ẹ̀ nẹ́nà ẹ̀fẹ́ ọgbà fún náà ẹ̀họ́rọ̀ wúni káàbì rẹ̀ mọ́nà kàmáwàlà lọ́wọ́ iná máa ṣàbọ̀ ẹ̀ ọmọrí lú ẹ̀họ́rọ̀ wúni náà dán

dede tuka anyị chemical reaction na anaghị na-enwe ọra sinye ohi chemical reaction anyị ahụnọ onomori ọnụwọ tekatire ọra enwu nọ ni de ya mere enwu de ya mụkọrọ n'omori keme de ọrịa ịnye nwa ọba mụkọrọ ọma ebe ahụnọ n'ụrị aka lọchị ntụ omori nini ebe panadol ọnụrị ebe ọnụ maka ebe na anị ẹnikẹ́rì ọ̀tẹ̀ nínú náà ni àmì nínú náà mórí kẹ̀kiri ọ̀rẹ́ wọn náà ọdún bá náà mẹ̀rọ ọ̀pọ̀ náà náà ọmú kọ́rọ́ ni iná tẹ́ ọkọ̀ ọmú kọ́rọ́ ni wọn

yini ohe anaghị na nwada ahụ anyị anaghị vitamin k ọnụwa na ahụ yini ohe ohe anaghị na nwa ọ na-abara ime kaya huse ka vitamin k nọ naanị sebụkwara e m ịrụ ọya ire rure vitamin k ọnụma akara ya na ụnụ ahụ

lọ́tí ohun tó mọ̀rí ní dọ́mọ̀rí dọ́mí vitamin k ka ẹwọ́n káwọn wọ́n yìí mẹ́wẹ̀rẹ̀ ọ̀nà vitamin k náà ìmọ̀ sówẹ̀rẹ̀ láàmú kọ́ran ọ̀bí dọ́kítà ní kẹ̀kẹ́ yẹ àmẹ́kányẹ wọ̀ rọ́bọ̀ fọ́ inú wáyé tùnàbá òbọ́rọ̀ tùnàbá dáyẹ wọ̀ rọ́bọ̀ fọ́ lọ́wọ́ àfẹ́yẹmáwọ́kọ́ àsọ́kúrò lè yí sí lọ́tún tó mọ̀ ríkì. Títọ́ ní kẹ́ inú lọ́rọ̀ rẹ̀ náà mọ̀ rí è, anáyọ́mọ̀lì tẹ̀tẹ̀ wọn lọ́kà è, iná di vegetable ṣẹlẹ̀ láàrin, di vitamin K dọ̀ èé lọ. Lọ́nà ọlọ́sọ náà barsini, eh, eh, di vitamin K ọ̀nà iná ni yẹsọ pẹ̀lì ni. Wọ́n yẹ láyá ń bọ̀ mọ̀ rí mi tẹ̀tẹ̀ wọn, ó mọ̀ yẹsọ pọ̀ ọ̀nà ọlọ́tún tó nàbáyé, náà barsini máa eh, ibi vitamin k enweghị na nwanne dọmeka ya anya nọ mmadụ sụ ịrọdụtụrụ ba ụlọ asanya n'isi ha ah. ọkpọrọ na ya dọọ ihe vegetables n'ebiri akwụkwọ efọ eh, nnenne ụgwụ eh, tomato rei na vegetable ọ riri mmiri mmanụ nto ni. daa ɔbɛ ne ose ɔbɛn a jɛ wɛn nɛrɛ kɛ kɔmuli yɛ na kan a na jɛrɛ kan ɔhɔn ose ka ye ɛnyini nɛ ɛnyini nɛ nfɛ fan wàhálù yɛ àyùsù yà wẹ̀ lùrù yɛ lùyɛ náà bɛ ɛnyini nánà ni ɔnà àbàjɛ sani ɔnà kɔrɔ wɔ oni nche mu kọrọ inu kọrọ náà náà náà nyere nínú náà ọ bàbá àkọ nù ọtẹ wọn ní èlò iná bá ọṣọ anáwọdù ihe wá nínú bá dùn náà wá

Eh? ihe ọha ahịrị yọ enwere ụkwụ mpaghara kere tó n'obodo isi kwe enyi nna m dọọ meta ya eh. uye ma akọrọ ada enyi nne kọrọ mpaghara ni ibe kwe ọka nye enyi ahụ ịfa ama anyị nwa ọgọ n'ọnụ adama wee ya na omori ọ omori umana baba yafanya deka yahera ubintu ekisa kazina yone nane ilahi la tu'adhibni fa inni ilahi la tu'adhibni fa inni muqirrun billadhi qad kana minni فما لي هيلة إلا رجائي لأفوك إن عفوت وحسن ظني وكم من ذلة لي في الخطايا وأنت علي ذو فضل ومن إذا فكرت في ندمي عليه إذا فكرت في ندمي عليها أدبت أناملي وقرأت سني أجند زارت الدنيا جنونا وأقطعت لو مريدي تمني ولو أني صددت الزود عنها قلبت لآلها دار المجني إلهي يا مريم لا تعذبني فإني لم تقصر بها أمر أنا أصر فإني مقر بالذي قد كان مني هو مريم ما أبدالي لك إيه, إيه، ما روجه نواجه إذا نصر بها muri ma ba jimi asoro ya fama li hi illa rajai eh eh ba nyo boni me e do ka tana lam e be kama sai turi e o yi jiri go ro ihe hu ne ne o muri ibe hu ne o ne ri aro bi ke o muri hide wa kan min zallatin li fil khataya ay aya ini bi oni me wa me wa anta alayya fadlin wa mannin e o duk ibe ihu ni raimi إذا فكرت في ندمي عليها أبدت أناملي وقرأت سني وما كما ما في رني دي إلي دي جونا دي مي رني نانين أو أبدت أناملي دي مي سيجي جتير دي ما شاء كنه وقرأت سني دي ما رياني كنه كيسا أنا زمي ما نمي وجنب زارة الدنيا جنونا وأقطعت لأمري بتمني إيه أنا ندمني ذنبي كمي تشوكني abayi tuwa abubehe kene si amazoza kene abubehe deke onisite nwere ọrụ deyi ni dete ole ọrịka ebenye ọya asa deero ọnụ memenye nkwọ 100 thousand bụ dọbari 2 million a ma ama nna anị me an 5 million 5 million na anyị na 1000 ama ba wai a ba hanyar da yi ne wani na kare da ki suke gan wani wani wani ولو أني صدقت الزود أنا قلبت لأنا بار الميزان أنا لا يدري يا مؤمن أنا أنا من يدري ما يدري سكاك كما أقبلها يظن الناس بي خيرا واني لشر الخلق ان لم تعفو عني اعلمني ان الى اليتامى teki sheki ya tani rere ka a awala na anna la ilaha illallah awon ba ni ke won mori e be biju wi na ba na ana su ka we je ibe we are mi na e be biju wi na ba be won mori we je ibe yi mi ilahi anta dhu fadlin wa mannin wa inni dhu khataya fafu anni e won mori e wa wọ́n mọ́ bọ́ni náà tó bẹ̀rẹ̀ wọ́n náà dáma náà bọ̀rí ọ̀ tíbi bọ̀ náà na bọ̀ jẹ́ ilẹ̀ inú omúdé náà jẹ́ ilẹ̀ àbáyé ní ya tí kàrà rọ̀bí jamilun fahakkakiya ilahi husna zanni awon ni yi kai omori rẹ̀ adonu da ọdị nọ na na wa asọ afẹ múlẹ̀ náà bọ̀rí àbáyé ní fa'alna

إن كان لا يرجوك إلا موسن فبمن يلوذ ويستجيب الحاسم أولي إيه أما في قضاء إذا كان أنا تطلع إجابة إيه بيري أما قضاء لنيوز ناري أولي إيه أنا أنا أنا أنا أنا أمري أنا الله يا وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا محمدا عبد الله ورسوله

oge ikabiri ni jandukola oge ya se ọ omori na wa mayamba no ha ya nijo no na anijo no banyi ra mayamba ro ho no ye dị ya na tisaba ni piti aka ba na ata so no no gabe na tu wa kusunna ne na we pida ni ku anaba muhammad sallallahu alaihi wasallam o ya ta ko nyara inna ịma dị madina danye munafiki ala nene tepe de tepe okomuri anere da munafiki ala anaba muhammad sallallahu alaihi wasallam do nere ka anye guya na sama don to wori bi ki guya na ni o me be guya na de guya na don to ọgbọ o ba yi se ọjọ́ orí owó tí ìgbé bá pòrò lọ́wọ́ na pọ̀ ẹ́tẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ yára tó ń tó orí dánwò ní ẹ̀rá ni náà yàrá ń tó orí wọn gorí masilasi wọ́n bá ti masilasi ní madina masilasi ń tó nìyí ó bá ń tó dọ́kítà hẹ̀rẹ̀ ní ní bẹ́ẹ̀ yà wọ́n tó wọ́n tó wọ́n yẹ́ ilé ka ẹ̀wọ́ mẹ́dà wọ́n máa ní kẹ́ni ṣe bẹ̀rẹ̀ tó wọ́n kẹ́ni gọ́ọ̀mà kẹ́wàá yìí tún ṣe ìlú àná wọ́n máa pẹ̀lú àwọn yàrá ọ̀rọ̀ náà lọ́sọ̀ tó mọ̀rí lọ́sọ̀ mọ̀rí iná ẹ̀yàmàkà náà ìdìrà ọkùnrin dòòrò nígbì ọ̀nà ni tó bí èsì rẹ̀ ọmọ ikú ṣe ìlú ọ̀fà àbọ̀n kí náà nọ ọ̀gbọ́n ọ̀rọ̀lọ́pọ̀ lórí tí inú yàrá ni kò nyára inú yàrá ló ń tó mórí jì inú yàrá ló ń tó ò lè ọ̀nà nìkan ni mo tó ń tó nìyí ọ̀nà ẹ́ sí

da ke duba shi ne yan tomori ke wan tomori wa inni ubashiruka ya muhammad annahu laysa adamiyun akrama ala rabbih minka da ka yan tomori ke wan tomori ma ke duba shi ne kai ina bonoro no mori to na ju banyu tomori osibili won tomori hune won tomori on kai doni anta ana قال أنا ملك السحاب لقد نظم ملائك رهينه ملائك نوم وليس رهين جروا لقد من صلى الله عليه وسلم لا هو سنكاي آه نيكورو نو رهينه إنه أمتشتر ما لا كاي أنتو ولين كاي ẹkura kaman ẹkura kaman ẹna lórí yọ ẹkura kaman ẹkura kaman ẹna lórí yọ ẹkura kaman ẹkura bọ́ọ̀ bọ́ọ̀ bá rẹ̀ ká ọ̀rẹ́ ẹ̀ nani.

ọ̀pọ̀ ọmọdé ọmọ tí ráàmì háhíyà sàádẹ́ nìní àti mìíràn jìkẹ́ mẹ́rin nínú ẹ̀fẹ́ lásìkò ẹ̀fẹ́ ìmìíràn jìkẹ́ náà dẹ́ka tó muhammad ọ̀nàwọ́ sáwà màkàrẹ́ ẹ̀wọ̀n nọ abẹ́mẹ́lẹ̀ n'ezi abẹ́kọ̀ọ́ náà máa na ẹ̀mẹ́ na Ee ba te chan abe ma hore kore na eba ani ino lo na yi na garawa ari ho ba kwa kama da ka he obi ho ba kwa kama ka he abba kore na kori ya na an kon ai ma na ka ba ka zo na mo na ka kama ka ewu e na-ere e, e ka mere ọmịrị ihusa nke imere ihusa anyị abẹ́bẹ̀ na ní jẹ́ẹ́lì ìrọwọ́pọ̀ ọ̀nàkọrí ìrọ̀ àrùyẹ tí màdínà ẹ̀nẹ̀mẹ́ sí na. bẹ̀rẹ̀ méje jẹ́ kó ìyànà ọ̀dá lọ́tún tó mọ́rí ìlú ìrọwọ́pọ̀ ìrọ̀ ọdí tù mọ́rí ìlú mánà orí iya pane ijo mori ko na bayu na dikenen dara tawon tene tonto mori tete won to mori bebe ne ti be owo wayo ene mo kapito wo wayo ke na eje pe o o kapito na me di me yo no munabi na se me ka owe ene be de dole no ẹni kàtó ìjẹ́ ẹ̀rọ ẹ̀nà ẹ̀nà sàgbọ́n mi ní ìbọ̀ orí orílẹ̀-èdè eré mi orílẹ̀-èdè ẹ̀fẹ́ mi ẹ̀dá àmà ẹ̀nà ìdídà amma ya ne ene na gure zo ene ti do kan de bo mana le ne on to ne abasirun hada am antum la tubsirun abasirun hada o ko ba ku ko ba pa am antum la tubsirun e wona ku gure on ke no ka e ka ma ba e ko

ọkọ wọn ìwọ̀n wọn ìnàkẹ́ na ẹ̀dọ́ bláà sẹ́lá lónìí tó ń tó òmòrí yìí ọ̀nà máa ní jẹ́ tó ń tó òmòrí yìí kẹ̀nẹ̀ tọ́bùlá ti sẹ́lá bákẹ́ ilẹ̀ ha illallah wa á abdullahi wa rasul lóbi bẹ́ẹ̀ nìkẹ́ ẹjọ́ yìí nàṣẹ́ náà wọ́n yẹ kẹ́ ìwọ̀n mórí tó ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n náà yà sáà ọ̀n tó òmòrí òbí hó bá ń bá

maka e wallahi ma hadha alwajhu biwajhi kadhabin abada maka no sho muri tijeni eyi re tunu ne ra ire ire ti de che che kina ti be okun bi re ro mo ne ka e ire so no mi che che la ilaha illa allah muhammadur rasulullah sallallahu alaihi wasallam abdullah bin salam رضي الله عنه lókè wọn tó mọ̀ yìí ẹ̀wà tó yà yahudi ni an bọ̀ kọ́kọ́ ni léwà họwọ́ ẹ̀sẹ̀ ní pọ́n abdullahi bin salam ó ní ìṣògbó káyà ẹ̀nẹ́dẹ̀ ìrọ̀t léwà wúri mẹ́ nẹ́dá an tó mọ̀ yà wọ́n tó yahudi ni an bọ̀ kọ́kọ́ ní ẹ̀nẹ́tì madina tó tó mọ̀ yà họwọ́ ẹ̀sẹ̀ ká tó mọ̀ ká ní ní rẹ̀ abdullahi bin salam lẹ́kàá

ọ̀rọ̀ wọ́n wọ́n fẹ́ ẹ̀ ẹ̀rẹ́ káwọn fúnfẹ́ sọ̀rọ̀ aláhìn ṣe nípa ni tọ́pùlẹ́bí sọ̀rọ̀ lọ́rọ̀ wà nípa tí jẹ́ kí yẹ ní ká aṣẹ́dùn alẹ́ ìlàhà ìlọ́lá wà ánà muhammadan abdullahi rasul lọ́rọ̀ wà nípa mìzẹ́nu káyé ọ̀rọ̀ mìzẹ́nu kéjọ ilẹ̀ sọ́nà wà ẹ̀kẹ́ wọ̀mọ̀rì kaná muhammad ó tó mọ̀rí ọ̀rìn wọ́n sọ́nà wà wọ́pọ̀ nìka dẹ́kẹ̀rẹ̀ tó mọ̀rí ilé ìrọ̀nà dẹ́kẹ̀rẹ̀ fúwọ̀ sẹ̀fì húná wọ́n ní sẹ̀fì hìnà ẹ̀kẹ̀rẹ̀ ìjẹ̀dùkọ́ bẹ̀lẹ̀ wọ́n ní ìjẹ̀dùkọ́ bẹ̀lẹ̀ wọ́n ní ọ̀rìn ọ̀tùtù ẹni wùjọ ntùtù iná wẹ́n nìní ọ̀rọ̀ lọ́tùn tó mọ̀ nílé eré ọmọ àṣìṣì yìí káyé rọ̀yá máa ọ ó ní bèsí yẹ́ mẹ́rin káyé ya ọ dín ní ehẹ́ ìbára inú wa inú wa bẹ̀rẹ̀ mẹ́rin àti ìzọ́ káyé ọ̀dọ́ mi dín ehẹ́ ìbára inú wa bẹ̀rẹ̀ mẹ́rin zere ìzọ́ káyé ọ̀dọ́ mi dín ịdị nne ní bẹ̀rẹ̀ kù ní sọ́mọ́ náà

wa mɛw mɛ wɛmɛ kana pɔɔri particularly ɔmɔ bɛ bi di inire ya mɔtɔ ago kɔnɔ nyo gɛngɛnɛ hu lɔtɔn tó mori nimi òmùdé ọmọ ìfọ yà ẹni nẹ abdullahi bin salam náà ìjà ní màá ní kàákà yẹ ó ń tùtẹ́ ní ó ń tùtẹ́ náà ó mọ̀ kẹ́ mọ̀lá kẹ́jú ìlú etí sai malaka jibril zai ce ta qul ra'aytum in fatali imran amana to one hundred ko abi te e sotul ahqaf sotul ahqaf ana to te qul ra'aytum in kana min indillahi wa kadartum bihi وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين قل رأيتم أولتم لي كاي وهود كاي وكاو ديري إن كان من عند الله أعظم كاي القرآن ومن معني وفي إسلام ومن معني إذا مريد أهو وكفرتم به

fàámánà bọ́bọ̀ wo yẹ nkùrá lórí oṣù òmòrì wọ́n tẹ̀sí bari tún bẹ́ẹ̀ ni mo kàwọ̀ ọ̀bá inú wọn ọmọ ọ̀bí bẹ́ẹ̀ lọ́yẹ̀. Inna Allah la yahdi al-qawma adh-dhalimin. Wa ma mukabun ni umma na abono. Abuka ma katabu bi ko lori re ba ko a a في جهنم يوما إن الله لا يهدي القوم الظالمين ولا يكون مني أن نقول أنه بشوز ذنبنا يقول هاي هو نبنا وقال الذي أريده إيه، إيه، إيه. أقول لك يا بني رمضان الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا الذين آتيناهم الكتاب إن ليك كن عمري أنا في تكن بتكيه يعني بابا

sọ́bẹ̀ náà ó lè ka ọ̀bùnà ètò sọ́lá ka ojú ọmọ ẹ̀wọ́ tọmọ wọn àjẹ́ rẹ̀ kàkà wẹ́ẹ̀ àrẹwà yẹn dé kóńtó mórí wọ́wọ́ yẹn kóńtó mórí ọkà gẹ́dẹ́gẹ́dẹ́ ọkìjẹ́ ìka na ọ̀nyẹ́ nẹ ọ̀nyẹ́ ọmọ wa ní ẹrẹ mọ́wọ́lú ojú yẹn ní ewu yanu ayọ̀ àmọ́ àná mahama níbi ní wọ́ta ọmọ kàrẹ́ yà lọ́ọ̀tì ọ̀nà ẹni àti ìsìlọ́tì tó múrí na rẹ̀ sọ láti pẹ̀lú ẹni anábàá muhammad sallallahu alaihi wasallam ọ̀nìyà ọ̀nàbù rẹ̀ yẹ jù ẹni kú ọ̀nyá lọ́dọ́ka yìí àbú rẹ̀ olóòkè ní ṣe tó ń tó kàkà yìí wọ́n yà tó ń tó yìí bí làá ní sàbẹ̀ ọmọọmọ ọmọọmọ ní kẹtọ ìgbà ní bẹẹ yòrè ndị ọ ìjọ náà mọdé sí mẹẹdà slọtọ tó mọdé nìyí tí yẹ sọ láti ọmọ ọ inú lọ́la ọ̀rọ̀ ilẹ̀ na níyàn náà dọ́tọ̀ rẹ̀ pẹlú sí ọmọ mọdé sí mẹẹdà anyị na amaghị sekwa nyere ka enebe ine na ịba anabi ala sallallahu alaihi ìnẹ́rù rẹ̀ wọ́n kà bára ẹ̀yà ìbúrú náà bá àmẹ́bí yóò sọ ọ̀tọ́tọ̀ tó mọ̀rí nìyí ìjẹ́ tó tó mọ̀rí bàmá ka ọmọ ẹ̀hírẹ́ nẹ̀ bẹ̀ẹ̀bá dọ́kà ẹ̀ ọdìmẹ̀ náà wọ́n ti sọ̀nà ọ̀húta ọdọ orí fọwọ́jẹ́ kù sí alkẹ̀rí mẹ́bìnàlkẹ̀rí mẹ́bìnàlkẹ̀rí mẹ́bìnàlkẹ̀rí yusuf bin yakob bin ishaqa ibn ibrahim ọ̀tọ̀ mọ̀rí ẹni sọ́mọ̀ tí sọ́mọ̀ ọ̀ta ọ̀kà ẹ̀ ọdọ ọ̀rọ̀ ọnụ banye na wujo ọnụ banye na wujo ọnụ banye na wujo ọnụ banye ẹnọ ma ni yaa ni ọnụ oriri oso anabozi yakub anabozi ishaq anabozi ibrahim anabozi anabi ibrahim وقد أوتي قد فإذا هو قد أوتي شكرا حسن لن تكاي أقولون أنه مريقا يا بنه إيه سيبا أتبا نقولون مريقا يا بنه أتبا نقولون مريقا يا بنه

خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وآثر منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء ọ̀tọ́ mọ̀rí wọn náà mọ̀rí mọ́nà ọkùnrin nǹkan tó mọ̀rí wọn tẹ̀lé ìdìkà mọ́nà àbá mi mọ́nà ni ọ̀rọ̀ náà yíò wọ́n tó mọ̀rí gòrí ọmọ náà ìrèdà ọmọ náà bàtà ọ̀rọ̀ náà yíò wọ́n tó ní ìwé ọ̀nà máa padà lọ́tí ohun tó mọ̀ ní nìyí anábàá muhammadu yọ anáyàmbá di tẹ́tẹ́ ẹ̀wọ̀n anábàá muhammadu sallallahu ọmọ ẹ̀nà orí rẹ̀kọ́ náà hẹ́ badr anábàá rẹ̀kọ́ pàpà ní islam rẹ̀kọ́ rà àtakò ilé ní na sohaya na bozi amuro na naani don to muri ka ara don ni sai na baka uh, uh, sai na umar na ged di umar jawa ba jan ke umar na ya na na makka kon to muri ara hure no don to won wo bi to to mo to to muri to ke Eh, kawa ọrụ ahụrụ sam nọ n'ụgbọ ọrụ ahụrụ suhail ụgbọ dọntu omori ike ihe ọnọrọ ahụrụ ewo dọntu ịnọ ma dọka asọ ịhụrụ ewo dị na abọ ya ni machaka abanyọ mi dịanụ nọ na abanyọ mi dịanụ machaka dọntu omori ike sere oke dọntu omori ọzọ ọ dị ni ebe kaka ya e, ahụ onye onye ọbọrọ ewu ba akwara ahụ na akwụ ụhụ na-ajụ ahịa

náà mo rí òbí jọmọ tẹ wọn ha òun dé ọ̀nà ọ̀bà nábì lọ́kì ohun tó mo rí nìyí ohun tó mo rí yíyọ ohun tó mo rí muhammadu في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم فوق النبيين اوكي نبي محمد او يا كده بابا ني في خلق في خلق وفي خلق ino mori من natuna ne ohuna nawo ino mori من me bi obi on na nda ohuna ne janawo

sọ́nyẹ ọmọ bẹ̀rẹ̀ tóntó mori ọ̀nà kí lẹ́ ìlàáhà ìlọ́lá tóntó mori ọ̀nà kí èyí òhìnà àtọ́nà ọ̀hẹ́ẹ̀kẹ́ ẹ̀wọ̀ mori yìí dọ̀káì iná ti mẹ́kù iná tọ́nà rẹ̀ dọ̀káì mọ́nà káàdì rí orí jẹ́ndùkú ọmọ yọrọ ọmọ mi ọmọ kánìkà ẹ̀ ìlọ àkọlọ àkọkọ ìlú làmà nàláwò ok moral behavior ok láti fọ́ọ̀lù àti kẹ́kẹ́ náà ẹ̀sì àti kẹ́kẹ́ tẹ̀kẹ́ tọ́ọ̀lù àní ẹ̀yìn túbọ̀ náà yà rẹ̀ ọ́ kàkà ti gbogbooro gbogbooro ẹ àmì gbogbooro ọ̀kà wá fi tọ́lì kẹ́kẹ́tẹ̀kẹ́kẹ́ nẹ kéjì tún mama yìí náà don tó borí ọ̀nìkà yìí iná máa bọ̀ ètò lè wòtẹ́ mímọ́ pẹ̀kẹ́rì mọ́lá class on tó borí ká àtọ́ lè tó ka yìí ègbìrògbòrò ọ̀nà bá bẹ́ẹ̀ tẹ́ lọ́tún tó borí nìyí amẹ́ríkà ni màá kàákà amẹ́ríkà yà á kẹ́ bàbá àbẹ́sánà dịbọsịa ere ka dịbọsịa ọ ya aka ọ ya aka ebebe aka akebebe abeghị britain italy na abere na mbe ka ebe eh, ya akebebe abere na ntu slọtị ntụ ogburu E ji eti dọkene ya ma hụ ụlọ oge ubi na-etebiri anyị amabalị kenegwu anụ kehi kenegwu anụ kenere kenegwu na ya akebebe ahụ aya ma eji je tire na mi kene o je tire na mi fa era fura sai ba o mo ko no o bu ko no ebi du kene hu ijo de ka kene hu la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam don so mo ri oni na da kai kai

Ere gị ụbanye ya na yana nlarubawa pakebe ebe ana na nlarubawa enyi ụgbanye ya na mọbọbọ ozozi nyanya onosi una roji obodoji onosi una rabo illa bitakwa aka ile omori ama ama ohun omori ohun omori ohun ika omori ika ohun omori bàtòtòmọ̀rí nínú ẹ̀nà yẹ̀wò ní islam wọ́n rẹ̀ kí sí ti gbé bìí ẹ̀nà àjẹ́ nìyẹn rú ẹ̀bá ma fọ́dọ̀ àwọn mìíràn yìí ní ma kẹ́rọ̀ ní nínú àjẹ́ nìkan yìí ìrẹ́ ìrẹ́ sọ ní ti gbé bìí dánù ọ̀dọ́ yẹn wú lọ yẹn ma bùlì so ma

agoka náà ní kama kàásá mà làbúwọ̀ mọ́rí ilé òní tó ṣàlẹ̀ èyí lúwọ̀ mọ́rí ìdí mi ahụ wú yìí yìí ka na mẹ́ẹ̀ka wẹ́ẹ́ mẹ́ha ni ẹ̀wọ́n náà náà bìdí àjẹ́ mìíràn kankan fẹ́rẹ́ kára bùlì ẹ̀fẹ́ máa náà sí ọmọ náà dẹ́ ma na kọ́ọ̀sì ẹ̀tí náà ní bàáyà dì máa sí wá bọ́ọ̀ ni ti kako ka ndị local government ka ya 20 tinye anya 20 million okede local lokal ka twenty 20 milion ọ e tinye anya ndị na-enwe ihe a ndị mma ọ ka ya yi 20 million ka ka n'ọkụ 40 million ya dị ya na-enyere ndị islam

ọ̀nà bẹ̀rẹ̀ láti sẹ̀lú sí ojẹ́ lájẹ̀bú ní hàì irú wọn náà ni mọ̀gún bọ́ ọ̀yẹ̀ yóò kọ́rọ̀ báyìí ọ̀fà ọ̀yẹ̀ tó báyìí ọ̀yẹ̀ kárí báyìí ọ̀yẹ̀ lọ́ngà báyìí ìsẹ́ni náà ọ̀hẹ̀ báyìí ìsẹ́ni mílẹ̀ ìbára kẹ̀ kí náà ọ̀nà ọ̀hẹ̀ báyìí bí àti ẹ̀mú kọ̀rọ̀ bọ́ọ̀dì ọba yẹn ẹ̀ bọ́ọ̀dì kẹ̀kẹ́ bọ́ọ̀dì ọba pọ̀ ẹ̀nà náà bọ̀ náà mọ̀gún bọ́ ọ̀nà bẹ̀rẹ̀ láti ẹ̀kú wù aláhóró ni ìdí pẹ́ntì mẹ́tìlẹ́sí júmọ̀ náà aláyẹ̀ kú na sadik aláìníkẹ́ ọ̀rọ̀ tí mọ́ gbọmọ ọ̀tí 100,000 rẹ̀ ọ̀dọ́ mọ̀rí ọtụ 100,000 mama ibi ní ṣẹ̀kẹ́ ẹgbọ́ dísì hì kẹ́míkàlì orí containers onísì spray bí ó ti spray iwere nke a kemịkal na ọba arụ mọkụ mbọ ya kajọ mesau ẹni jama ẹni ẹni ara bíi islam na aka anyị ọtụtụ ebe n'obi tukọrọ ka aka twenty million forty million ẹnna yẹ ẹni executive ẹni isu ya onye ọ̀nà yẹ ilu kẹfà mẹ́ta lásìkò

la ilaha illallah aba na yi ko muri ta bira aba na yi ko muri rai rai ta bira masalasi jumma masalasi abe ta bira masalasi papa pana ko abe bira la be Pisi. ana kina na abe bira abe bira bi di ku jumma te ono masalasi ona ni we ni sa me atete ni wẹ́ẹ́rí sọ mẹ́ẹ́ tẹ́tẹ́ mi a mẹ́ẹ́ bọ́ mẹ́ẹ́ tẹ́tẹ́ òyìnbó yìí dẹ́yọ̀ àmọ́ yìí àyàn ní yìí àyàn ní tó ìrẹ̀ sẹ́fẹ́tì mẹ́ẹ́ ẹ́ bà wọ̀n yìí wọ́n yìí sẹ́fẹ́ wẹ́ẹ́ tó ìrẹ̀ wọ́n àdọ́kọ̀ ní kọ́ọ̀tù ní kọ́ọ̀tù èdè ká ẹ̀wọ́ ní rìmán

wọ́n yìí ní kọ́mítì mẹ́rẹ́sì ìfẹ́ láì jáwọ̀ náà ẹ̀nà ẹ̀kẹ̀rẹ̀ ìlú náà mẹ́rin náà yóò sísọ máa yìí ìrìn ní dọ̀tọ́ náà ni dáàmà ní kàyọ́ ọmọrí yìí dáà kàyọ́ orí jẹ́ ọmọrí yìí ẹ̀mẹ́ yẹn ní ma ní kàyọ́ orí jáde sáyẹn sọmọ́ sí sẹ́ǹtì ní yẹn dáàkà dáàmà ní pọ́ ọ̀họ́ ọ̀tẹ̀tẹ̀ ọ̀rọ̀ màbọ̀ ọdún èdò amma yayo abin kwamitin mazaje bane mera abin ẹ̀rẹ́kẹ̀ ọ̀nàm yayi ẹ̀rẹ́ ẹ̀rẹ́ káyì ẹ̀mẹ́ nyere kọ́kọ́ bìjọ mọ̀rí yìí anene ne ezi eyi ka ya ya abọ ẹni na ama ya agụrụ ka ya obodo na obodo wọ́n rẹ̀ hàn náà yìí ẹtí mi lọ́sí náà bàbá dán ní rẹ̀ mà and construction àgùkọ ọmọ nínú àwọn òṣèkìdé rẹ̀ mà nínú àfọ́kà mẹ́rin wọn ni múná ti ń tì mẹ́rin sọ̀rọ̀ múná ti employment ka employment ahaka maslaki ọjọ́ ọmọ rí nìrí ahọ́gbọ́n bá kà lẹ́yìn maslaki ẹni ọmọ in any construction wọ́n construct báka that's my first part of first sani wọ́n fẹ́ẹ̀ sani ihu n'ehi ní ehi yẹ ehi e, ka yẹ àti jẹnirẹ kakẹ́sọ̀ ọ̀bẹ ẹ̀kẹ́ na ṣe ìmẹ̀ ẹtì bẹ́ẹ̀ ní ti fa nẹ

ìsìláṣẹ́ ọjọ́ mọ̀rí nìní àbí kọmítì tó lọ sí ẹ̀yọ́ ẹ̀yẹ́ kọ́kọ́ ìjọ mọ̀rí ẹ̀fẹ̀ ní túbà ẹ̀fẹ́ na máa ní mẹ́ wọ́n nyà lọ́sọ máa yìí nà wúlò ní ilé ẹ̀sìn lọ́ọ̀rẹ́ máa yàpá mẹ́ ẹ̀nẹ́ bẹ́ẹ̀ o yóò dù ká máa ní mòwé títẹ́ ayé dáná

maslahatan to bari ne dama ni zuwa jiwa bari dama ne mai ta tare suku suku da yake ni koyi da yake wani mai yuka ne ije ki wuce ala ya ka yi sa sai ka ji wajen da murya mabawa ya yi ne o murya mabawa ya yi ne murya mabawa ya yi ne la ilaha illallah máa wá ọkà ká ní àmà wá jẹ́ kí mẹ́rẹ́ sí ìwò ojú bóyá òmìnirẹ́ ẹ̀sìnbísí káàkọ́ kẹ̀lẹ́ yọ ohun yà kẹtọ́ eré ìrọ̀fọ́ tó ọ̀gá mi kìlẹ̀ ìrọ̀ ya ìrẹ̀sọ́ ọ̀mọ́rí dị yẹmọ káyìn máa dùn ká sáàmà ní kọ́mítì àgbáyọ náà ahìọ ahmed enetu àbíkanága ada lajere yi yọ ọdún mi sì mi máa sọ mi chairman wẹ̀mí mú yọ̀dà ní mi sọ mi chairman ní committee ràgbáyọ̀ ọmọ ni chairman náà òun ló mọ̀ rí èyí tọ́wọ́rọ́ bẹ́ẹ̀ mi chairman ló mọ̀ rí kò yọ náà yẹrẹ fún ọmọdé wọ́n rẹ̀ mi ká mẹ́fà nyere yi yọ mi mi late abdullahi amadi mi tó

àwọn ọ̀rọ̀ tí skúl lọ́mọ ọdúnmíyàn àwọ̀ ọ̀rọ̀ ní ìsìn pẹ̀fà ọ̀nà àbẹ́kẹ̀ hàn lè mẹ́rẹ̀ sọ́nà rẹ̀ ilẹ̀ ìrìsú ó jí mẹ́rẹ̀ mùsùlùmí ọ̀sán wọlé ìrìnì tí yẹ́ pẹ̀lẹ́sẹ̀ náà mẹ́rin ni ọmọdé ọ̀nà bọ́ ọ̀bọ̀ yá ìrìnì ọmọdé ọmọbọ ọ̀fọ́yá ìrìnlẹ̀ mọ́wọ́ máa kà náà bọ́ jẹ́ lọ́kùnkú àkọ́sọ́ asẹ́bọ́sì lókàyè ọmọnyánwó tẹ́tì tí na kẹtì rẹ máa ilẹ̀ rẹ so bọ́ọ̀nà ọ̀dọ́dá àyíṣàlúfàmẹ́ ìrí tẹ́ẹ̀tẹ́ ó ti pààrọ̀ ọgbọ́dọ́ ti tírẹ táwọn ó ti pààrọ̀ hù ẹ̀lẹ́yìn ń kú ti tírẹ àwọn ará àdọ́ọ̀tì lọ́nà akókó ṣáà ìdìn ọkùnkùn lẹ́tọ̀ ọkùnkùn yọ̀bàyì ọkùnkùn yìí ومنعنا ما بغيننا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه ذمتك انك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهلك المكر السيئ الا باهله وكذلك اخذ ربك اذا اخذ الكرة وهي ظالمه ان اخذ ظالم شديد اللهم ارحمنا فانك بنا راهم ولا تردنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جاور به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وحريرا ونعيم عظيما وملكا كبيرا اللهم جل جمال هذا جمال مرهوما وتفرقنا من بعد تفرقا معصوما ولا تجل فينا شقيا ولا مهروما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين صلوا على النبي الكريم